bàbá lónìí o bójúmọ́ ti mọ́ ní níwé o bí mo bá jáde lọ jẹ́ kí n gbà bí mo bá wọlé o jẹ́ kí múre bọ̀ wálé. hallelujah kì í ṣe mi mọ̀ ọ́n ṣe kì í ṣe agbára mi kì í ṣe tí tóbi àwa lẹ ṣe dá mi sí o bàbá mo dúpẹ́ pé mo rí àánú gbà mo dúpẹ́ pé mo rí àánú gbà torí kì í ṣe gbogbo ènìyàn ló rí àánú gbà hallelujah adúpẹ́ pé ìwọ àti èmi rí àánú gbà láti rí oṣù kẹta ọjọ́ kìíní nínú rẹ̀ ògo ni fún ọlọ́run lókè ọ̀run oṣù kẹta oṣù pàtàkì oṣù alápọ̀nlé <laughs> oṣù tó ní agbára oṣù tó special sí ayé mi àti gbogbo àwọn olólùfẹ́ iṣẹ́ ìrànṣẹ́ wa ẹnìkan ní àá tọ́lá wa dé tí oṣù special sí bàbá rí òwúrọ̀ oṣù tá a bì mí rè àwọn ẹ̀rí tí ó sì máa jáde èrè pàtàkì ni mo fẹ́ kó kọ́lẹ̀ kó sàmì sí torí ohun tí mo máa ń bá ọlọ́run sọ ni wípé kó má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ẹnu mi kó bọ́lẹ̀ lásán ní oṣù tí a bí mi yìí ó ti wà lábẹ́ májẹ̀mú ọlọ́run fún ayé mi yóò dára fún ọ láàárọ̀ yìí bó ṣe wọnú oṣù yìí lórúkọ bàbá ọmọ àtẹ̀mímọ́ á rọrùn fún ọ bẹ́ẹ̀ ni ayé máa rọrùn fún ọ ìnira máa kú nínú ayé rẹ bẹ́ẹ̀ ni yóò rọrùn fún ọsẹ̀ níta fi mi sí ọ lọ́jọ́ àkọ́kọ́ nìyẹn ó máa rọrùn fún ọ ìtura ńlá máa dé bá rẹ ara ò ní ní ọ lóṣù yìí ò ní dààmú a single drop of your sweat shall never be a wasted effort this month in the name of Jesus Christ. ẹgbọ́n tí bẹ́ẹ̀lì sọ Deuteronomy orí eleven ẹsẹ̀ twenty four Deuteronomy eleven twenty four gbogbo ibi tí ẹsẹ̀ yẹn bá tẹ̀ ẹ̀yin ni ẹ ó ní ilẹ̀ ẹ̀yin yóò bẹ̀rẹ̀ láti aṣálẹ̀ lẹ́bálónì àti láti odò Euphrates títí dé òkun tí ó wà ní ìhà ìwọ̀ oòrùn ẹgbọ́n tó lówà sọ olúwa máa gba ilẹ̀ ní rẹ̀ fún ọ olúwa máa yọ̀ǹda àwọn dúkìá rẹ̀ fún ọ àwọn àlùmọ́ọ́nì rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run lórí ilẹ̀ ayé lóṣù yìí yóò bẹ̀rẹ̀ sí máa wọlé fún ọ gba ọlọ́run gbọ́ gba wòlíì rẹ̀ gbọ́ á dẹ̀ dára fún ọ wàá dẹ̀ ṣe rere tẹ́wọ́ lóṣù tó wọ̀ yìí ara ò ní ní ọ bẹ́ẹ̀ ni ọ̀pá àwọn èèyàn búburú kò ní balẹ̀ ìpín rẹ̀ àwọn ilẹ̀kùn tó kàn tí ò sí lóṣù yìí yóò bẹ̀rẹ̀ sí sí bẹ̀rẹ̀ láti àárọ̀ yìí lọ àwọn àǹfààní rẹ àwọn ẹ̀tọ́ rẹ tí wọ́n ti fi dùn ọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láì sáré kálá ìdààmú kó máa wọlé wá ara ò ní ní ọ lóṣù gbọ́ ohun olúwa lẹ́nu mi ẹ̀dá tó bá pinnu ìnira fún ọ lóṣù yìí lórúkọ jésù olúwa yóò bá ọ dé ládé bẹ́ẹ̀ ni mo sọ agbára ènìyàn tọ́ba lóun ó fi ayé pọ́n ọ lójú lóṣù yìí kálúta erempos kendayaluwa irú agbára bẹ́ẹ̀ yóò di òkú lójijì ipá tọ́ba ní òun ó fàyè ní ọlá ipá yẹn ò ní sí mọ́ ọkàn rẹ̀ ó balẹ̀ lọ lóṣù ìkọlọ̀ sí rere lọ gba ẹ̀tọ́ rẹ̀ lọ ṣàṣeyọrí lọ kó lọ gòkè lọ kó tẹ ọ̀tá rẹ̀ mọ́lẹ̀ orin ìṣẹ́gun ló fi parí oṣù yìí àṣẹ́gun ní orúkọ jésù kristi olúwa wa àmín èmi ni tiyín tòótọ́ jeremiah ọmọ òkunlọ́lá láti the african church solution campground tó wà ní samuel wange state ní ìlú abẹ́òkúta abbey newmont. ìwé ni mo ti rí. calling Jeremiah.